ẹ̀yin ènìyàn wa wàhálà mìíràn rèé o wàhálà mìíràn ló ti ṣẹlẹ̀ yìí o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ rí fọ́nrán eléyìí tẹ́ ń wò yẹn Ah, ariwo ẹ gbà wá ẹ ṣàánú fún wa wọ́n ti ń balé wa jẹ́ wọ́n ń ba ọ̀nà jẹ́ wọ́n ń ba oko jẹ́ ariwo tí àwọn ará àdúgbò yìí àwọn ará ìlú yìí tí wọ́n ń pa nìyẹn ẹyẹ ènìyàn wa ṣẹrí fọ́nrán tẹ́ ń wò yìí <laughs> tẹ́ ẹ bá rí ogun tí wọ́n gbé ti ọmọ Yorùbá tẹ́ ẹ bá rí ogun tí wọ́n gbé tọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nínú ìlú yìí ó lágbára gidi ni o hmm. a máa ń pe ọ̀rọ̀ yìí lówe ó máa láàárọ̀ nínú kí Elédùmarè máa ṣàánú fún wa ni ìran Yorùbá mo ti máa ń sọ o mo ní a ò mà ṣìlú yà àwọn adarí mà la ṣì ní ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Kwara ẹ wo bí wọ́n ṣe ń jó wọn nílé tí wọ́n ń jó wọn ní dúkìá tí wọ́n ń ba gbogbo nǹkan ìní wọn jẹ́ wọ́n ní kí wọ́n kúrò lórí ilẹ̀ àwọn <laughs> ẹjọ́ ìbéèrè ṣé Kwara ti di nọ́ọ̀tì ni ṣé Kwara ó jẹ́ gẹ́gẹ́ bí Gombe àbójẹ́ bí Katsina Katsina gan ẹ wò ó wàhálà ilé tí àwọn Yorùbá tí wọ́n tí wọ́n ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Kwara ó lẹ́tìkẹ́ o ó lágbára gidi o ẹ̀yin ènìyàn wa ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ará àdúgbò àwọn ọmọ Yorùbá tí wọ́n pariwo síta wípé ẹjọ́ ibo ni wọ́n fẹ́ lé àwọn sí ọkọ̀ tí wọ́n gbà owó ìsọlúmẹ́ǹtì ọkọ̀ yẹn wọ́n ní wọn ti san owó ẹ̀ tán àwọn wọ́n dẹ̀ dáná sí wọ́n dẹ̀ sun ọkọ̀ yẹn lórí ìdúró àtàwọn tí wọ́n ń ta ọ̀kadà ọ̀kadà wọn wọ́n ṣá iná sí ilé tí wọ́n ń gbé ilé tí wọ́n ń sùn gbogbo wíńdò wọn báyìí ni wọ́n fọ́ lẹ̀kùn ni o wọ́n já gbogbo ẹ̀ ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin adarí wa nílẹ̀ yorùbá ẹ bá wa wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìran yorùbá ní ilẹ̀ yorùbá nínú ìlú yàn kí àwọn nǹkan kọ̀ wá láti ibì kọ́kọ́ dẹ̀ máa wá dúnkokò mọ́yàn kọ́ máa pa wọ́n mọ́lé kọ́ máa jó wọn ní dúkìá kọ́ máa bà gbogbo nǹkan dúkìá wọn jẹ́ ẹ wo eléyìí ó lágbára o yorùbá níbi tí ọ̀rọ̀ yìí ń lọ báyìí ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o ẹ jẹ́ ká fún àwọn tẹ̀ ń wò yìí àwọn ọmọ yorùbá lẹ̀ ń wò yìí o tí wọ́n pariwo síta jẹ́ ká gbà wọ́n láyè kẹ́ wa gbọ́ nǹkan tí wọ́n sọ kẹ́ ẹ wo gbogbo àwọn dúkìá wọn bí wọ́n ṣe bàjẹ́ ọjà tí wọ́n ń tà wọ́n ń dànù ni wọ́n yọ pọ́npọ́n wọ́n yọ kùmọ̀ tí wọ́n ní tí wọ́n lọ ń ká wọn mọ́lé ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ sì ń pariwo pé yorùbá ló wà ń bẹ yorùbá ló wà ń bẹ ṣùgbọ́n ẹ wo ìyà tó ń jẹ yorùbá ẹ wo ìyà tó ń jẹ yorùbá ẹ̀dẹ̀ sọ wípé yorùbá ló wà ń bẹ̀ ṣé bá ṣe fẹ́ kọ̀ǹtínú lélẹ́yìí ni ẹyẹ ènìyàn wa ẹ bá wa gbọ́ àlàyé lẹ́nu àwọn ọmọ yorùbá tí wọ́n pariwo síta wípé kí wọ́n gba àwọn o ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbóhùn sókè láàrin ọdún mẹ́fà tí ò ní. tí tí tí ò ẹ wo ẹ wo àwọn lórí ibú o ẹ. ẹ wo ẹ mọ́tò yẹn sẹ̀ já epo ní o gbogbo gbogbo epo ẹ̀ wọ́n kó nulẹ̀ àtọwọ́ ẹ̀ wò ẹ̀ wò gbogbo àtúnyọ owó sẹ́fà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n kó ẹ̀ wò ẹ̀ wọ́n sì jẹ́ ẹ̀ wò ẹ̀ máa wò ó. ọba ọpàṣẹ ni àṣẹ sì múlẹ̀ ní igi torí gbogbo àwọn Yorùbá ti tà kẹ́ ọba ọ̀rẹ́ lọ ẹ wo gbogbo ilé bọ́ọ̀sì fọ́ bọ́ọ̀sì fọ́ ni ẹ sáré gbogbo ẹ bọ́ọ̀sì fọ́ wọ́n ba gbogbo ẹ jẹ́ wọ́n figi fọ́ gbogbo ẹ wọ́n jálẹ̀kùn wọ́n kólé owó sẹ́fà àwọn tó ń sẹ́wọ́ sẹ́fà wọ́n kó gbowó wọn nulẹ̀ gbogbo gbogbo gbogbo ẹ wọ́n fọ́. àwọ àwọ wọn ti fọ gbogbo glass mọ́tò àwọ àwọ àwọ gbẹ àwọ wọn ti bà gbẹ jẹ́. ọgbẹ ọgbẹ wọn bàjẹ́ rẹ o àwọn wọn ti fọ ọgbẹ. mo tọ́ àyè àtàyà lọ́bẹ̀ẹ́ bá. wọ́n gún táyà ń fọ́ wọn ya ọgbẹ àjá burúkú ṣe fún wa gbogbo ọ̀rọ̀ o láàkẹ́ bó ti sun gbogbo dúkìá ní gbogbo dúkìá wọn sun náà ẹ wo yẹn wo mo ti dáná yẹn o ẹ wo ẹ wo ń bo o ẹ wo ń Hello, burning Yoruba houses, fighting everywhere. Life this morning. Occurring this morning. It's happening this morning Life, Chikanda is in danger. Forget ní alájì rà ẹmẹ ni. ìyá fàdí bẹ́ẹ̀rẹ̀ àbákọ́ mọ̀ ń sọ ẹ̀jì bàtàn ni wọ́n á máa rí. òun wọ́n jẹ àwọn àbàtàn mú bẹ́ẹ̀rẹ̀ àrò bákọ́ ló ń sọ. Ya alájẹ rà mí ni o nílé wọn ní gbogbo ilé wọn wọ́n bàjẹ́ o bọ́sù kọ́tà ní fúláàtì ní gbogbo ẹ̀ wọ́n o. ṣàánú wa. Ike mọ.

ní ilẹ̀ yorùbá sẹ́tìrì màmá hospital faransé màmá wa báyìí o. ṣìkàndá. Hmm? hospital faransé màmá wa o. bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ wo bo mọ́tò bọ́n ṣe sọ́dà o. tẹ̀sí máa wò ó tẹ́ ẹ bá fojú sílẹ̀ tẹ́ wo àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ ọmọ sọ́wọ́ yẹn ẹ ó rí wípé àwọn oníjẹ́ àwọn oníjẹ́ ti ń wọlé wá sí ilẹ̀ Yorùbá láti wà ní wà kúrò lórí. wọ́n jẹ́ lówó o. ẹ wo àwọn tí wọ́n ṣàgbẹ́sùn mọ́ náà àwọn wo ni àwọn ọmọ nìjẹ́ àwọn ọmọ fúlàní wọ́n wá wọ́n lé wa lórí ilẹ̀ wa ṣe bẹ́ẹ̀ títí rí nǹkan tó fọmọ yorùbá ń ṣe bẹ́yẹn kí la wá ń sọ ara àwọn ariwo ilé tí bàbá wa Ìgbòho Òòṣà sọ síwájú rèé o a ò lè ṣe aláìmá mẹ́nubà o tírú nǹkan báwọn ìbá ti ń ṣẹlẹ̀ torí pé a máa máa rán wa létí wípé Ìgbòho Òòṣà o bàbá Dami wọ́n sọ o hmm. bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè wọ́n sọ o tó bá jẹ́ wípé bí àwọn ìran Yorùbá bọ́ ṣe fún àwọn APC ní support tí wọ́n dìbò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n wọ́n ti bàbá wa Ìgbòho ṣàlẹ́yìn wípé à ìran Yorùbá ká bọ́ kúrò lóko ẹrú gbogbo nǹkan tó ń rùn yìí á ti rùn tán kúrò ńlẹ̀ o à ń gbọ́ wípé wọ́n ń pààyàn lọ́tún wọ́n ń pààyàn lọ́sì Fúlàní ń jẹ gàba lé wa lórí lórí ilẹ̀ wa kò ní sírú ẹ̀ mọ́ o ṣé ẹ ti wá rí o hmm. ṣe rí pé Yorùbá a nílò láti ká sán ṣòkòtò wa lọ́wọ́ tí a wà yìí torí pé àwọn ará bí wọ̀nyí wọn ò mú ní kékeré fún wa o ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ oríṣiríṣi fọ́nrán eléyìí tó wà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ kò ṣeé fi hàn yàn hmm. tẹ́ ẹ bá rí ọpọlọ yàn báyìí kó máa tú síta ṣùrùṣùrùṣùrùṣùrùṣùrù ah! ọlọ́run kó ṣàṣàánú fún wa nínú ọdún tuntun yìí eléyìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó bá ní nǹkan nǹkan kà màmá ó buhari ó burú jáì àwọn kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí Elédùmarè ah kó bojú wolẹ̀ káwọn alálẹ̀ kó bojú wolẹ̀ kó ṣàánú fún wa ni níbi tí ọ̀rọ̀ yìí ń lọ báyìí a ò ti sọ̀rọ̀ lórí kò tí kí sọ̀rọ̀ lórí oúnjẹ là ń sọ yìí mọ́ o <laughs> ṣe wọ́n pé oúnjẹ báyìí apá kan nìyẹn wà kò tẹ̀ sóúnjẹ kò sówó kò síṣẹ́ ìyẹn títí gbé jòkó jòkó lọ́tọ̀ o ogun pípa lọ́tún pípa lọ́sì òun lè lè ta dojúkọ lọ́wọ́lọ́wọ́ ìbáyìí ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣé ẹ ti rí àwọn Fúlàní ìgbà tá a máa gbọ́ báyìí wọ́n ní àwọn ọmọ Málì ni ibo ni wọ́n ti wá ibo ni wọ́n gbà wọlé níjẹ́ ta ló ṣí ọ̀nà lẹ̀ síbẹ̀ fún wọn ní níjẹ́ Buhari ṣé ẹ rí o Yorùbá jẹ́ ká ronú ara wa ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa rí àwọn fọ́nrán yẹn ẹ ti bá wa gbọ́ ohùn lẹ́nu àwọn ọmọ yorùbá tí wọ́n pariwo síta wípé ẹ gbà wá o ẹ gbà wá o ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara ogun eléyìí ti pọ̀ jù ogun tí àwọn ará ibi wọn gbé ti ìran yorùbá ó ti pọ̀ jù ẹ̀yin lọ́balọ́ba ẹ wá nǹkan sí kí elédìmọ̀ rẹ̀ kó ṣàánú fún wa yorùbá níbi tí ọ̀rọ̀ hmm, bí tí ọ̀rọ̀ ń lọ yìí àfi ká forí korí ká fi kùnlùkùn ká fi ìmọ̀ ṣọ̀kan ká bá a lè gbára wa kúrò lọ́wọ́ àwọn fúlàní àwọn ajínigbé àwọn dáràndaràn àwọn darandaran tí wọ́n ń gbógun tí wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa nílẹ̀ yorùbá ẹ̀yẹ́ ni ọ wá ẹ bá wa pín ètò yìí ẹ bá wa fi èròǹgbà tètè yín sí abẹ́ fọ́nrán yìí Elédùmarè á ràn wá lọ́wọ́ o ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show gẹ́gẹ́ bí a sọ fún wa wípé a ó máa mú wá fún wa lọ́lọ́kọ̀ òjọ̀ kan ni o torí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ó kù díẹ̀ káàtó ẹ bá wa pín ètò yìí kó kan àwọn olórí wa kó kan àwọn adarí wa kó kàn wọ́n lára a ò ní dààmú o Olùduwà á gbè o èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show